nǹkan tí mi ò bá ṣe gbàdọ̀ lọ́wọ́ mi nígbà tálákà. ẹ má gbà tálákà bọ alágídí tálákà ni wọ yóò wá mú fóònù báwo ni wọn mọ̀ pé mo ní nọ́mbà fún ẹ lóbi fóònù. kí ni wọ́n lọ kí òun fi nọ́mbà fún mi ṣe. ó ṣe wáyé i'm very very sure that this is the crime suspect. yes. ọ̀tọ̀ yes. ló lọ wà ní. ìyá kò gba lẹ́tà ẹ̀. lọ onímẹ̀sẹ̀ wèrè bá ń ṣe wèrè ẹ̀ kò dé wá bí gbà. gbogbo ẹ̀jẹ̀ tó tó bẹ nínú lè ó yẹ kó nílò. fọlá ọmọ nbá mọ̀ nbá ṣe mo ṣe tán ló dá kan ó yà pínlẹ̀ bẹ́ẹ̀. nínú àtẹnáfọ́ ọmọ olówó tó ń gbá tàrí bí sinmi lára mi ni rẹ́yìn nígbà tó ká ṣẹṣẹ rẹ̀ bí kò lọ́